sí nǹkan tí ó ṣẹlẹ̀ rí inú ayé tàwa yìí. wa o kò fẹ́ dá ọ̀rọ̀ yìí sí rọ́ọ̀fù náà kò yé mi náà. tó bá sọ̀rọ̀ màá nú ẹ̀mí gbòòrò màá jẹ́ kí. ẹ wọn ò bí ẹni. sórí ẹrù tàgbà torí rẹ̀ fi pa bọ́mọdé bá rù ọrùn sí wù. ó ṣe ha ó lè sọ̀rọ̀ èèyàn burúkú yẹn. ojú kojú lọ imú ju mú lọ ara sì ju ara lọ. sórí pé tó dàrin amẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ ní kókó fúra màá rẹ̀ nìyẹn. trust me ah, irú eléyìí rí a máa fi now i understand so òun take advantage lórí ọmọ yẹn ni àbí. sórí tó bá ń wá. adìẹ báyìí ló máa wà yìí. gbogbo bó ṣe ń dùn tó ń dán fún lẹ́kàn ṣòro bí aláṣọ. kódédé tó o bá ṣọ́ ara ẹ̀ a ní kí gbogbo ègún inú bá yẹ kó jẹ́ tiẹ̀. a ah, kọlẹ́lẹ̀ ah, o bọ́ stop yẹn. ọkùnrin tẹ́ ẹ máa ṣe ṣùnà ẹ máa lékè ebu ẹ máa sọ̀rọ̀ lẹ́yìn ẹ máa ṣe gbogbo oríṣiríṣi ẹ̀ perfect. mo ní láti ṣàlàyé àwọn nǹkan kan tí ọ̀rẹ́ ò gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ rẹ àbí tí ọ̀rẹ́ ò gbọ́dọ̀ máa sọ fún ọ̀rẹ́ kó má ṣe